شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشار الأمور مشرفاتها إن كل مشرفة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار. نعم. your clay for loudness. أعوذ بالله من الشيطان الرجيم واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شئتم فأمسكوهن في بيوت حتى فيتوفاهم الموت أو جعل الله لهن سبيلا جلتان يأتيان عنكم فعادوهما فإن تابا وأصلحا فأحرجوا عنهما إن الله كان توابا رحيما الغلام إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون ثم يتوبون من قريب فأولئك فيها وليست التوبة للذين يحملون السيئات حتى للذين يحملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن وللذين الكفار أولئك أعتدنا لهم عذابا أليما سورة النساء آية ẹlẹ́ẹ̀kẹ́ tó kún ìyẹn ọlọ́wọ́ ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ nípa ìgbìmọ̀ ṣíṣe àwọn òfin tí ó dè ètò ó ṣẹlẹ̀ tí wọ́n ti kótó di pé ọlọ́dún pààrọ̀ ìdájọ́ mi òṣèkúrò náà ni wọ́n pè ní àmì wò ìdájọ́ nípa ọ̀rọ̀ ìdùnnà àwọn ọ̀nà àbíkáyé ìjìyà rẹ̀ bí ọ̀nà oríṣiríṣi ni ọlọ́wọ́ bá ti mú wá nínú ọ̀ràn èyí ó ń mú ọ̀rọ̀ láti fi hàn ìpè ọlọ́run ọba ọba tí ó máa ń ṣe ìdájọ́ gbogbo ìlú ni. bákan náà ọlọ́run ọba ó fẹ́ máa tàlẹ́ni tí yóò tẹ̀ríba tí yóò fi níbi ìdájọ́ tí ọlọ́run ọba bá já tí ní jẹ́ pé ìfẹ́ inú ara rẹ̀ náà ni yóò máa wò àbí ìfẹ́ inú ti mọ̀lẹ́bí àbí ìran. Àyà tí Abẹ́ka ní òní yìí nígbà tí ìsìláàmù kọ́kọ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àlìmọ́lù tuntun tí wọ́n ti ṣàlàyé. Wọ́n ni ẹ̀ta إذا زنت في الربا شيء زنا فلاش زنا حددت في البيت قلت في مالي ولم تمكن من الخروج منه إلى أن تكون طبعا يجب زائد وضع جنسي lóbi pé wọ́n kú tẹ́lẹ̀ tí wọ́n fi life improvement tó ìtọ́jọ́ máa ń ṣe fún wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyẹn. olóyè ọlọ́wọ́ máa ń tún ṣàlàyé níbí yìí. ọlọ́wọ́ bá ní wọ̀n láti ثمانية وتورا شي الفائشة إبادية الوزن الكثير يعني الزنا في قدرته باش الزنا يتوما الزنا ولا يمكن أن يكون ورزو شو الزنا يا جوا tí fọwọ́ sí kí wọ́n máa fẹ́ra wọn. Bẹ́ẹ̀ ọjọ́ ọmọ kékeré tí kò sí lọ sí ilé ọkọ àbí tó ti lọ ilé ọkọ. Tí ìjọba ń tàwọn papọ̀ òun jẹ́ ìlànà nígbà yẹn nígbà tí Islam kọ́ dé eléyìí ni òfin tí wọ́n ń lò. àbátọ̀ òfin bẹ́ẹ̀ náà òfin yẹn náà ní dídè èyí tí wọ́n dè é. ó nílò àwọn nǹkan tó lágbára jù tó le. Lábẹ̀rẹ̀ lọ sí táwọn ọmọ òní àná tó wà ní gbàgbọ́ mi lọ fún ọmọ náà lóyún. Nam olùwọ́bá ní kàlẹ́ẹ̀tì yàtí ní fa ìṣẹ̀tọ̀ ní nìzáìkùn èyí ló tó lè ṣe inú àwọn obìnrin tó ń jẹ́ obìnrin mùsùlùmí tó wá ṣe ìbàjẹ́ èyí pé wọ́n ṣe ìbìlá فاستشهدوا عليهن أربعة منكم سوى للمال láàrin ẹ̀yin mùsùlùmí tí ó ṣẹ̀rí pé á àwọn rí báyìí pé àká wọn náà sọ òfin sí náà àfi ẹgbẹ́ rẹ̀ kí òun ṣe ẹ̀rí tí bá rí èèyàn mẹ́rin yẹn tó àtọ́ ẹ̀kọ́ àwọn mẹ́ta lọ́ba sọ fún rí tí wọ́n rí èèyàn mẹ́rin àwọn mẹ́ta yẹn wọ́n jẹ ìjà wọ́n jẹ ìjà wọ́n ṣe pé ẹbí jiná lórí tí ó ti lọ sí sọjá sí pé wọ́n ṣe jìnnà tọ́lẹ̀ ẹ̀rọ ìwà àwọn ẹlẹ́rìí yòókù dáa lórí àríwísárérá lórí àwọn ìgbò tó àti kí ẹlẹ́rìí mẹ́rin ló pín tẹ́ bá ti pín mẹ́rin ìyá mẹ́rin lọ́wọ́ wà ń ṣe ìlú olùwádìí táwọn tí wọ́n pamọ́ sínú ilé ṣàtà ẹ̀sẹ̀wá sọ̀rọ̀ nílẹ̀ kọ́lọ̀ bẹ́ẹ̀ lé yẹn fá títí ní wọ́n fi kú ni àwọn yẹn jẹ́ àìlà wọ́n wọlé ọ̀húnná sẹ̀bìlà àdúgbò jẹ́ pé ọlọ́wọ́ ọba yóò padà mú àbáyọ míì wá ọ̀nà míì ọ̀nà àbáyọ yẹn pé èmi ọlọ́run mo lè tún padà tó mú ìdájọ́ mi wá tí ó máa dè wọ́n o ṣàpẹ́ tí wọ́n tún wá ń lò dájọ́ títì máa lé lórí rẹ̀ wọ́n ti tì máa lé lórí wà ní láìpẹ́ president ìgbà tí ọlọ́pàá tó mú ìdájọ́ mi wá kí ló ṣe ló fèrè níbi láì ẹgbù president yẹn ẹgbẹ́ kò ní bí wà nínú àtìmọ́lé ìbéèrè yẹn má ìdájọ́ tí wọ́n tún wá ọ̀hún yóò ṣẹlẹ̀ ní lẹ́nu tó ń lò ní orí tiẹ̀ náà kò ní sọ pé àwọn tó ti wà lórí ìdájọ́ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ orúkọ ìdájọ́ tó wá dé náà ni yóò ṣẹlẹ̀ ní orí tiẹ̀ náà. àyíkájú mi kẹ̀sí wọ́n ní àwọn ìjànú lọ́wọ́ lẹ́wọ́n ìlànà tẹ̀lé lá wọ́n lọ́wọ́ náà ni pé. قل فلما ارتقى إلينا شبه ونبدأ ارتفاعه الوحي يعني الحب ونكسر الأكلات وتلفوه بل أو يجعل الله لهن سبيلا يعني فلما ارتفع الوحي قال رسول الله صلى الله عليه وسلم خذوا خذوا قد جعل الله لهن سبيلا باتي وعيبتي àjọ́bí ni wọ́n eré ìlẹ́kẹ̀ gbámú eré ìlẹ́kẹ̀ gbámú àwọn ọba ti mú ọ̀nà ní ìjáde ẹni pé ìdájọ́ mi tó ti dé lórí ọ̀rọ̀ yẹn. fẹ́rẹ́ bí wọ́n sọ lẹ́ka pé eré ń pè ní àyìnbá tó kó wẹ́rí lọ́ọ̀sọ̀ inú àwọn àdéhùn tó bá rìn yàn pàtàkì jùlọ àwọn tí wọ́n pera wọn ní àwọn academic tó wọ́n ń tako wọ́n ní kò sí ti ń jẹ́ ànásíkú àti mọ̀tún ọ̀pọ̀ ìpínlẹ̀ Yorùbá ìrọ̀lá professor islamic studies tó tọ́ra ń kọ́ yín ìgbẹ́ ìjọ ẹgbẹ́ ọ̀gbọ́n nínú ìgbàdébá tí ìlú ọ̀rọ̀ ìlú ìtàn àìsí ó ló kòtí náà tó kọ àti ìmọ̀tò ó ló pé òfin nǹkan òdí ó kópa òfin nǹkan rẹ rí èrú eléyìí nìsín ó lè ní ìṣòro náà tó kọ àti ìmọ̀tò ọ̀kílẹ̀ á pè tó ibi wọ́n ti lọ mú wá tẹ̀lé pé ah, bó lọ lọ́wọ́ ti fọ́tò òfin kan tó wá mú òfin fún ẹ̀ ń wọn ọba tí yóò ṣe kí ni ọba tí yóò gbọ́n ọba tí yóò bù sí rẹ̀ nù. tó tó bá ní báyìí ayé kẹ́kẹ́ náà fi àbùkù kan àlùkòrò hàn nǹkan tó wọn yí nìyẹn. tó àwọn afá wọn ń ṣàlàyé náà afá tó náà ipe ojú tẹ̀yìn ti wò ó mẹ́lẹ̀ ní sọ́ọ́lù yẹn o ṣàkóso bá ń pẹ́ lóòótọ́ ìyẹn lè wọ́n fi àwọn àjọ ọ̀rọ̀ yẹn fi àtọ́rọ̀ wọn ti mọ̀ dájọ́ rẹ̀ ni tí nǹkan ká ti fún àwọn àti fẹ́ nǹkan tó ní mo ṣeré yìí ẹ̀yìn tó ṣe bẹ̀ náà tí wọ́n ní ìyẹn lè fi ń wé rẹ̀ fi ọmọ èèyàn wé ọwọ́ ọ̀wà rẹ̀. nítorí ó ti máa jẹ́ àbùkù pé àfi ojú ọ̀rọ̀ tó wáyé lánàá pé so àwọn àfáà ní nǹkan bẹ lábẹ́ lásìkò àti mọ̀ọ́sùn. ọ̀rọ̀ ó kílẹ̀ نبي تو ẹtú sọ̀rọ̀ قبلة gbàtọ́wọ́ tó máa ń lè sọ̀rọ̀ àlùfẹ́sà pé فالنرى تحمل وجهك في السماء ولنولينك قبلة ترضاها أو تطيق لئلا يعلم من يتبع الرسول وما ينقلب على عقبيه. كده لو مش لا تطيق تقول قلتي كعبة gbàdé tó dáhùn sí ọjà ẹ̀rọ kan tó síbẹ̀ máa. Ìjọ ń fa àyèké mo fẹ́ mọ ẹni tó ṣe pé yóò lè tẹ̀lé òṣìṣẹ́ ọlọ́run tí ò ní tagídí fi àá ah, ah, lóde báyìí. Torí báyìí tó lè lọ́tọ́rọ̀ tó yẹ mọ́tò ṣe yẹn mọ́ tí ó tún tẹ̀lé yẹn náà pé tọ́ tó lọ sí ká mọ́tò ṣe yẹn náà mọ́ ah, ó ti yá náà mọ́ ká mọ́ tẹ̀lé èyí tí ó yẹ ká mọ́ lò. tó àlẹ́bí ní kóòdùn ọ̀dìjọ́ ìlà wà wùlẹ̀ òun náà tẹ̀lé ìlà. àlẹ́bí ní ọ̀yá ẹgbẹ́ ilé ìlú ni ẹ máa lò ilé àlẹ́bí ní ọ̀dọ́ tó ti lọlé ọkọ tó bá ṣe ìdènà pẹ̀lú ọkùnrin tí kò ti lọlé ọkọ jíìl dùnmíà wọ́n nà ní ọgọ́rùn-ún búlára wà lọ́fì sẹ́nà wọ́n ti lè kó nílùú ní ọdún kan. àwọn àbí wọn lọ́dún lè tẹ̀lé ìwò sẹ́nà wọ́n mọ bọ́dà kejì nílùú kan fún ọdún kan ìrìn tó bí wáyé kọ́lọ̀ lé sí wáyé ọdún kan nílùú mi. wà sẹ́yìn o lè sẹ́yìn ibi ẹni tó ti ní ọkọ ilé ẹni tó ti ní àwọn ilé sábà lọ lè ṣe ìdènà jésù ní a wà wọ́n jù bẹ̀rẹ̀ ṣèjà ara wọ́n lọ lẹ́gbàá ọgọ́rùn-ún bákan náà wọ́n tó lẹ́ẹ̀mí òkú tó ìwáyà mi bí wọ́n pé rọ́jù náà ni jùlọ mìíràn wà ló ń bọ̀ náà lọ́wọ́ wọ́n kí ni jùlọ mìíràn wà rọ́jù. tó apá mi méjì náà ní ọ̀pọ̀ náà lẹ́yìn àwọn ẹ̀sọ́ wa ilé ní òkùnfà. tó yẹ lé sáwọn yìí pé gbogbo ọ̀rọ̀ tí ìyẹn bá ti ń sọ nípa ọ̀rọ̀ tó ní í pẹ̀lú òṣèlú àwọn ìjìyà àṣẹ ọlọ́run tòkí àfa ìwà máa rántí pé ti máa yá ibi kìí ṣe pé nìkan ní ó fọ ara rẹ̀ sọ pé ó yá owó bóyá àwọn kan náà fúnra wọn jọ pé wọ́n á ní nìkan ṣe ìyẹn wọn yá ẹ̀kúra níjọ ẹ̀wá ní ẹ̀lú ẹ̀gbà ọgọ́rùn-ún ẹ̀rọ wo àwọn èèyàn kọ̀ọ̀kan àfọ́rọ̀ lóye yìí máa ń mú ìdájọ́ ọlọ́run ọba tó ní ṣe pẹ̀lú ìyà wa gẹ́gẹ́ bí ọlọ́run ṣe gbé kalẹ̀ gẹ́gẹ́ tó jẹ́ pé látọ̀dọ̀ ìjọba ni tó bá ṣe pé ìjọba wá sí ìjọba ẹ̀sìn tó wọ́n ti ka wọn mọ́ àwọn ẹlẹ́sìn ló wá ọpẹ́ mẹ́rin tó wọ́n nà wọ́n ní ẹgbà ọgọ́rùn-ún. àmọ́ ẹ̀ka wọn mọ́ tọ̀pátọ́ ká wọn mọ́ ọ̀rẹ́dẹ́sọ fún bàbá wọn. ẹbí yọ ọmọ pé á lábẹ́yà ti kàkà kéde àwọn ẹ̀rí wọn tó ìdí bàbá ọmọ yẹn ó ṣe náà ni pé yóò nà ọmọ yẹn yóò bá wí àkọ́kọ́ yìí pé hundred ní olówó ni ó nà á. ọlọ́run bá tún ní wàlẹ́mẹ́rin yàtìyánìyà minkum. واللبان يأتيان آمنكم فآتوهما فإن تابا وأصلها فأعوذ عنها إن الله كان توابا رحيما قال واللبان يأتيانها منكم ọ̀rọ̀ ní àwọn méjì ẹ̀yẹ́ ní kí ọkùnrin àtòbìnrin wọ́n bá ṣe ìgbìnà sáàrin ara wọn fa áhùn òmá ẹ̀fìyàjẹ́ wọn ẹ̀kọ́jọra bá wọn sọ̀rọ̀ lórí ní kẹfìrí ní látọ̀dọ̀ sínú àgbáàd wọ́n sọ pé àti sàáìdì ní jùlẹ́yìn àwọn ọmọdé lọ́kọ̀dọ̀ sínú àgbáàd wọ́n ní ìtumọ̀ pé àwọn tó ti dìnnà fara olóògùnà ẹ farajì wọn ìfarajì wọn ẹni pé ó lè ṣáàtì ní ẹkú wọn ẹni bá ṣe dìnnà tí wọn mọ ẹkú sọ lórí ikú kàtà lórúkọ báwọn wọn ta àyè ìrẹ̀fà gbogbo kan wà bọ́ọ̀lì bí àárẹ̀ kẹwàá ń yàrá ẹgbàá àmọ́ ẹgbẹ́ bìnnà ẹ̀ lè àárẹ̀ kọjẹ́ bàtà àwọn bàtà yìí lè kò sí ìdè wọ́n ti rí i ibi olùdókòwò tí wọ́n ta yẹn kó jẹ pẹrẹ rẹ̀ ni lílo ìyẹ pẹrẹ kì í ṣe pé kẹ́ ẹ fi nà kó pa ẹ ìṣòro ni ọ̀rọ̀ ìdílé ni à ń sọ yìí kọ́lá ayébò ìgbẹ́nà ọ̀pọ̀ àbàtọ́ ní ìtàwọn ọ̀dọ́ bí àwọn èèyàn yẹn wáwà ìlà dínú wáwà rẹ̀ àwọn tí ń dà wá ti pé kó ṣe wọ́n léṣe sòfí láti rí ọ̀rọ̀ kan tí ìṣẹ́kọ̀ fọ́nká ní àwùjọ ìpè ọlọ́run ìlú àpá ọ̀rẹ́ ọlọ́run ọ̀tọ́ àdìyẹ. ibi ọ̀nà ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ti ní àbúṣá àmà àwọn kọ́nà ọmọ ọmọ ìgbọ̀nsọ̀ ní àbúṣá àmà àwọn kọ́nà tó ọmọ ìgbọ̀nsọ̀ ní àbúṣá àmà. ṣùgbọ́n kan náà ọmọ ìgbọ̀nsọ̀ bí kò ní ń ṣe nǹkan tí ọlọ́run ọmọ òun kò ṣe. ọmọ ìlú àwọn tí wọ́n jẹ́ àwọn kòkòrò àà ìlú àwọn kòkòrò àà lọ́wọ́ tí wọ́n ní ìmọ̀. tọ́gbọ́n tèyí iná ni wọ́n lọ sọ̀tọ́ di wà. Jẹ́lẹ̀ náà wọ́n wọ́n lọ àṣàm àyìn yẹn ṣùgbọ́n bẹ̀rẹ̀ kọ́mà ọmọ wọ́n lọ lè mú sí. Wọ́n á mú sí ó aráfá nípa ni wọ́n lọ lè kí òní olóbìnrin mọ́lẹ̀. Tó àwọn ọ̀rọ̀ yẹn kú sí ìwọ̀n wọn ọ̀sẹ̀ tí ń bẹ kébi tó ṣàbúrú bá kéṣe kó lẹ́nu kó fẹ́ ṣàbò fẹ́ sọ̀rọ̀ ìnáwó láìdá kódà kí ẹ bá gbọ́ ìyó ti kì í ṣe pé ó máa lọ fẹ́ sọ̀rọ̀ pé ní ìyẹ̀yẹ ọlọ́rọ̀ àti ọmọ rẹ̀ òwe ẹ̀ pé ìbẹ̀rù ọlọ́rọ̀ wa lọ́ọ̀dẹ̀ tọ́jẹ́ lẹ́yìn àwọn ọlọ́rọ̀ inú àwọn tíra àwọn àdéhùn tó wà ní tíra yẹn àwọn àdéhùn ti mọ̀ ojú sẹ́bi pàrọ̀ máa lẹ́yìn tó pàrọ̀ máa wọn sọ̀ hábà lẹ́yìn tó lọ́wọ́ ìpínlẹ̀ àwọn bàbá yẹn wọ̀n mà bàbá yẹn wọ̀n mà. ìlú ẹ̀ ni èyí tí àfa kanáà ṣe kí wọ́n dà pẹ̀lú kejì màtí ń dà pẹ̀lú àkọ́kọ́. àwọn ní pé ọmọ ẹgbẹ́ wájú ọmọ àlè olókòló wà ìjẹ́ oníkẹ́ tuntun nìkan ó ní ìlọ́po méjì rẹ̀ ó ìrìnàjò méjì rẹ̀ ní òní wà ìjẹ́ náà wọn náà kejì pé afáyẹ fẹ́ máa náà dáadáa kúrò alẹ́ sí náà jù bóyá ìgbé àwọn náà ló kà á inú tíra kan àwọn tí wọ́n ti rìsáàjì ipe tí ń ta àyè tí bó ṣe rí nìyí ara àlùtọ́wọ́ bá ṣe fáwọn lórí nù tó a lè fi rìsáàjì lórí ọ̀rọ̀ yẹn pé kí ni sọ́ọ̀tì gbogbo ìbọ̀lá tí ti ti wà nàdà. tó gbogbo àdìsí ní sọ́ọ̀tì lọ ti ní áṣìlò ti máa wá tọ́lá ní sọ̀rọ̀ ní ẹ̀kírí sọ̀rọ̀ rẹ lọ ní mo ló wà níbẹ̀. fẹ́ẹ́dé láì fẹ́ wọ́n gbà wọ́n ní àkúmọ̀ tí wọ́n rí ní ìlú ọ̀rọ̀. tọ́lá nínú sọ́ọ̀tì ní ẹ̀kírí pẹ̀lú káwọn tó ti ní òun náà rẹ̀ àwọn ẹni yìí o láàrin àwọn tó náà gba wa kò gbọ́ náà ni wà dọ́ àti ọ̀rọ̀ gbé àti ìsìkalẹ̀ ni tó àti rí àti ìjọba àti kéde àdìgbò ọ̀rọ̀ náà wà tún sí ọ̀rọ̀ tó láti ti láwọn kó ti lọ pa ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó òun pé zina àwọn tó máa ṣe tó máa fẹ́ bá wọn rí ìbáwí láti fi ìjẹfẹ́ wọn ni òbí ọ̀wá ní ọwá náà náà náà náà wọ́n ní adébí tí ó ní ẹkún mi lómi ní àyíkọ́ lómi mú. wọ́n ní ọ̀nà ọ̀nà ó ní kọ́nà ẹ máa wọ ẹ máa wọ ọ̀hún ó ti kú náà wọ́n ti yẹ kó máa ná òkú rẹ̀ tó. ilé wa ní ya tó kẹ́rin tó àwọn kan yìí ọ̀gbọ́n yìí ọ̀pẹ́ tí ọ̀nà ń já lórí ìlànà súnà nù. báwo ni lọ sọ́run táwọn ọmọ mi bẹ̀ lórí ohun tí ò rí bẹ́ẹ̀ lórí rọ́ tó látara kí ni látara pé èèyàn lajú súnà àwọn kẹ́sì bẹ́ẹ̀ jù lè rí fi fọláwọn ọmọ sọ̀rọ̀ pé pé yóò máa fi àpò kan àlẹ́bí ọlọ́run báyìí àwọn obìnrin wò pé àá ṣe léyìí láì bí kí àwọn sọ̀rọ̀ nàbí ẹ̀gbọ́n ìdààmú nàbí ẹ̀gbọ́n ìdààmú ànábì ọlọ́run pé ó ní ó ní àwọn ninety nine ibi ọmọ ọmọ ọmọ ara àwọn tó máa ń jẹ́ àwọn tí wọ́n ń tẹ̀lé tó jẹ́ mùsùlùmí tó ń tẹ̀lé bá ipe àwọn àyà ipe wa ní ìyàwó ẹ̀rọ kan wọ́n ní dọ́kọ̀ wá ní ilé ọlọ́kùnrin lápá rẹ̀ wọ́n ní ànábì àwọn tó fún yẹn wá ń wé ànábì àwọn tó wà lórí òkè náà wá rí ilé rẹ̀ láàpùlà ànábì wọn gbé àá ah, wọ́n á ní tó obìnrin lọ́jà tó wáyé àwọn ìta ọkọ̀ rẹ̀ wọ́n lẹ́wọ̀n rẹ̀ lọ́rẹ̀ ó lójú omi wọ́n á sí lókọ̀ lójú omi ó lóòrùn tí wọ́n tó fẹ́ẹ̀kì rẹ̀ à ìgbẹ́ ló lè pa bàtà wà pátá wà gba ìyàwó rẹ̀ o ti di sí àtúndẹ̀ lójú lójú tó pálapàla ó sì sẹ́kù sára àwọn èèyàn náà ni àwọn tó jẹ́ àwọn bá ń tó ń bẹ̀rẹ̀ bàbá ìdí ẹ̀ bá ń tó ń pálapàla yìí wọn kò sí inú ẹ̀rọ ẹ̀rọ tẹ́yìn ọmọ rẹ kiri alájí oṣù alájí omi díẹ̀ alájí ìlú omi díẹ̀ àti tí ń tẹ́lẹ̀ rẹ bẹ́ẹ̀ oṣù tẹ́lẹ̀ oṣù kiri lé tí tó kù lọ́rọ̀ yìí ní nǹkan bí ìjẹta ó gbé ọkùnrin kan wá sí rédíò ni wọ́n ń sọ̀rọ̀ pé bàbá àwọn pé bàbá àwọn ní àwọn àpótí kan tí wọ́n ń gbé sí lọ́wọ́ tó àwọn àpá àwọn yìí náà ni tó bá ní kí lọ́jọ́ ní lọ́yọ́jú olóòrùn ní ògbó tí àbá fún òkú ní ilé tí olóòrùn sọ ẹni tó wá gbé wá náà wọn gbogbo tẹ ẹni pé kò sí nǹkan tí ń tán lọ ní báyìí ní àwọn àfa òun lára níbẹ̀ ni wọ́n ti rú eléyìí mọ́. tó ṣé ló lè tètè ẹwọ ẹbọ tí wọ́n polówó kàwé yàn ìtumọ̀ rẹ̀ káàrin múra tí ó gbòòrò láti máa ṣe. kẹ́mọ̀ràn ló yẹ tó wọn bá kàánú rẹ̀ jẹ́ tó gbogbo eléyìí kí ó fà á àìní àtọ́lẹ̀ tó náà lẹ́yìn ọ̀gbọ́n ọ̀rẹ́ sẹ́lẹ̀ bí mo ti lọ òun pé mẹ́rin mi kẹ̀kí rẹ̀ ayé rásìlẹ̀ tó mọ̀ wọ́n nílò ìjọba lu àwọn tí wọ́n ṣe ìgbìlẹ̀ yẹn kọ́kà jẹ́ lulu ìdójútì ìdójútì ìdígbélulu kẹrin ṣe wọ́n lè ṣe ìlú olùkẹ́ ṣe wọ́n léṣe tó o ní débẹ̀ mọ́ ẹ wá di fún àti ìdẹ́rùbà ìdẹ́rùbà ọlọ́run kó pọ̀ fún wọn tó láti lè já wọn kúrò níbẹ̀. tó wọ́n lọ àti àwọn ẹ̀ṣọ́kùnmọ́ kẹlẹ́ rẹ̀ kí bí ìdájọ́ ẹ̀ ṣe wà náà nìyẹn wọ́n ṣe ń lò nìyẹn átá lẹ́sàkà ọlọ́ òbí jíòdì ọ̀rọ̀ rájù bàtú wọn lọ́wọ́ wọn ní ẹ máa nà wọn nìkan àbí àwọn jùlọ كانت كانت جواني وفوق عكرمة أبي عطاء فلعب قد عبد الله بن كثير إن نزلت في رجل وامرأة إذا زنيا قل يا أخان كيف واللذان يأتيان منكما فأعظمهما أي يعني أقول يا تدري pé tí wọ́n bá ṣe ìdènà náà ni àyà yẹn ń túmọ̀ títí ọwọ́ òfin lọ́wọ́ tẹ̀ wọ́n tó wọ́n jẹ ẹgbà ọgọ́rùn-ún. ọlọ́wọ́ ni wà ń tàbá àmọ́ táà méjì bá padà wá túbá títí náà ọlọ́wọ́ òfin àṣẹ rẹ̀ lẹ́yìn náà ẹ̀lọ́run tẹ̀sí ní ayé apọ̀lá àá yọ owó kù níbi ìdènà wàlẹ́zà á amákíánà rè tó ṣe ń tó ṣe yẹn má wà tọ́lá àmàlẹ́hùnmá wà hásùnẹ́ tó wọ́n padà ń ṣiṣẹ́ rẹ̀ wọ́n ti ṣe tó dáa tí ọlọ́run ọba ní tọ́ba tó bá wọn fa ẹ̀rídù alẹ́hùnmá ẹni pé ẹ̀ṣẹ́ ìpò lọ́dọ̀ wọn ìtumọ̀ ẹ̀ríkẹ́lá tó àárín. لغوهما لا تعنفوهما بكلام طبيع بعد ذلك ثم نقول وعنه عنهما أقول كل ما نقول gbogbo ìbálò ìyẹ̀pẹ̀lẹ́sẹ̀ ń bá wọn lò fẹ́rẹ̀ fẹ́rẹ̀ ẹ̀ ti sọ́nà lò mọ ìtúbà ìrìnkúgbẹ́ tó bá ń ṣe ìrìnkúrò sí ìrìnkúrò fẹ́rẹ̀ fẹ́rẹ̀ fẹ́rẹ̀ lọ́pọ̀ ìrìnkúrò rẹ̀ ọ̀dá ó sì yà wọ́n mọ̀ síbẹ̀ rẹ̀ mọ́kà ìlú àyùmọ̀ ẹ̀mẹ́ ló lọ́wọ́ onídìkẹ́ tó máa sọ́mọ́ ìrẹ́ ìdí orí wọn áà onídìí náà ní máa ń lóbo àtẹ́lẹ̀tẹ́lẹ̀ mi. sọ̀rọ̀ yẹn náà ti ó tó ti di ẹni tó ń ṣe ọlọ́wọ́ ọba ìrẹ́ ìyẹn ti di ẹni mímọ́ wọ́n jẹ́ ẹni mímọ́ wọ́n tó ń sọ̀rọ̀ burúkú tó ti di ẹni mímọ́ ìyẹn ọ̀rọ̀ ṣẹlẹ̀ ọ̀nà. sọ̀rọ̀ ọba ní kí gbogbo bẹ́ẹ̀ ni gbogbo bí láti máa rí pàtàkì ìtúbá níbi ẹ̀ṣẹ̀ ìtúbá níbi ẹ̀ṣẹ̀ tó ọmọ èèyàn náà ni ẹni tí ó ní àǹfààní àti ránṣẹ́ lọ́rùn tí wọ́n ẹni pé àǹfààní pọ̀ tí wọ́n ẹni pé ó ń rọrùn fún níjọ́ ní ènìyàn nípa ṣẹ lọ́rùn. àwọn ọmọ ènìyàn láṣẹ lọ́rùn kó wá jáwọ́ kó túbá tó bẹ́ẹ̀ tútúbá yẹn wọ́n á dùn ọ̀rọ̀ ọ̀gá tó àìtúbá àìjáwọ́ kò níbi tí èèyàn ń ṣe tó jẹ́ nǹkan tí ẹni ń ṣe ọlọ́run òun ni kì í dùn ọlọ́run òun ni kì í dùn ọlọ́run pẹ̀lú wọn ni ìnà wọn àkíyàn tàn wá báyìí ọ̀rọ̀ ṣe ìmà inú alẹ́ mi ọlọ́run jẹ́ ọba tí mo mọ̀ ń gba tútúbá mo sì mọ̀ kẹ́ ẹ̀dá tó ẹnìkan ń gbé tán á ìlẹ̀kùn rẹ̀ yìí pọ̀ nígbà kan àti ti àwọn olóòrùn tó lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ti súnà tó lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìwọ̀n ní kàtà ọ̀tọ́lá bí ẹni fún rẹ̀ wọ́n ti dá ti fi rí bọ́ bọ́ọ̀lù fún ní kàtà wọ́n ti súnà lókù láwọn ọmọdé ẹ̀ẹ́ kí ni wọ́n wá dé kí ni kí ni kọ́ máa ṣe kí ni kọ́ máa ṣe kí ni kọ́ máa ṣe tó ní kọ́ máa kọ̀ dé òjì náà ni ìjọba ṣe náà náà tó bá àtọ́wá kọ́ dìímù súnà gbọ́ láyé láti mẹ́ jáwọ́ kò mẹ́ o ti ṣe jáná láyé jáwọ́ mẹ́ o ti lu jìbìtì láyé jáwọ́ níbẹ̀ wọ́n jáwọ́ wọnú súnà òun ọ̀rọ̀ ti ṣe bọ́rí súnà gbọ́ láyé jáwọ́ mẹ́ ìgbà wọn àti àwọn àtàwọn abá ń ìwà ní èmi ọba tí mo ń di ọba tí mo máa ń gba dúdú wá lẹ́yìn ìgbà tí mo máa ń gba dúdú wá nìkan màá tó wá kẹ̀ ẹ́. sọ èèyàn ní tó ẹ kó bá gba dúdú wá yẹn kọ́ra yóò kó wọn lé sí ìlọ́kùn tó ọgbọ́n náà pẹ̀lú ìyẹn yóò wọn lọ. sọ ọkọ̀ kẹ́mi fún bẹ́ẹ̀ ni àlọ́ wá ní gbogbo wá fún ọ ní nǹkan. ìyẹn wọn òun náà ní gbogbo tí ó ń ṣe nǹkan tó ya pa sí òfin ọlọ́run ọba tó ká gbọ́ ronú púpọ̀ ìyá tó níbi rẹ̀ tí wọ́n pọ̀ sí ọmọ àbúrò yẹn náà pọ̀ sí ọ̀rẹ́ náà. òkè ọba lè rí ìfi ọlọ́run ọba yẹn. pẹ̀lú ọmọ àṣọ ìbùkún rẹ̀ àti mọ́sílẹ̀mù. فنجد إلى بلد أمة أمة أحدكم فليجددها على حد ولا يضرب عليه أو عليها أي ثم لا يعيرها الذي في إغانيهم تواشي فلقلا إن فغوانا ẹgbẹ́ wọn tí wọ́n máa kà lè gbó mọ́ lẹ́yìn àwọn ilé oníkàtà ilé tí ó ń ṣe náà tó ọmọ ẹgbẹ́ àti ní ó jẹ́ nǹkan pé ẹ̀sìn mú ẹ̀sìn náà tó ti bá tó bá tó mú nǹkan tó o ti náà gba rí náà ọmọ akẹ́kẹ́ ó lè ó tó kejì ó lè ọmọ tó dé jọ́ kẹta ó lè ìrọ̀ ah, kò sí ọ̀nà tí báyà wí kájúkò lẹ̀ kò torí àwọn kìíní yẹn tí wọ́n kó ìbàjẹ́ bá oníbàjẹ́ sí ni sọ àwọn kan yìí náà ni ọmọ ọba tó kó yé nínú àyà yìí ọmọ wa ní ìnáwó sọ́ńdọ̀tù àyà wọ̀. إنما سبقت على الأرض

kí ọ̀nà ìjọba máa ṣọ́ ẹ̀mí rẹ̀ tí kò máa ṣọ́ ìgbésẹ̀ rẹ̀ tó ìnà nọ́ọ̀sá lẹ́ àmàràtú lè tó ọlọ́ọ̀pá lọ́wọ́ sọ ọ̀rọ̀ yẹn láti ẹnu lọ bí ó mọ́ ẹni Yusuf. Àlẹ́ ìgbà tí ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó ọba ملك العزيز امرأة العزيز شيء يوضع كل في يوسف بس يوسف انك يوسف دي لا تشيرتنا ومن يبقري وفيري لكن قرار طلع طلع الله صلى الله نبي الله يوسف وقال عن الصلاة والسلام وقال عن الصلاة nọ́ọ̀sì ní ìfọ́nra nínú ọ̀rọ̀ tó kò dára. Ìmùnà lọ́gbà torítorí ẹ̀ ní làmọ̀ràn ìsú lọ páyì láti àwòrán rẹ̀. Fúnra rẹ̀ kan lọ́wọ́ páyì láti àwòrán. Kápọ́ á ní ọ̀rẹ́ wá sí àwòrán fúnra. Olùkẹ́lá máa fún ọ̀rọ̀ sí. Àbẹ̀tọ́ bá tọ́ sàánú. Tó bá yọ kó lẹ̀ tó tí ẹ̀rọ ajé tí ó ṣe pẹ̀lú ọlọ́wọ́ ọmọ ọ̀fẹ́ olùmọ́tò ọ̀rọ̀ obìnrin gan olùjọ́ ọ̀rọ̀ owó ni ọ̀rọ̀ owó ni ó rí àǹfààní láti lọ sí ìjàmbá náà sí ọ́ bíbí ọjà kan ṣòwò yẹn ti kí ẹni tó ń jẹ́ ọ̀gá rẹ̀ kò sí ẹ̀mí mọ iye tó pa tó lọ wọn kò dìgbà láì ṣèkíngbà ara yóò sọ pé ṣe é ju owó lọ gbé sí nìkan ọ̀la onílọ́kì gan ó sàmà dojú lé owó ni ó ní àgbákò gan ní yẹwà wọn ó ní àgbákò gidi gan tó bá rí ẹ̀ nílọ́kì sọ pé òbí wọn lọ́wọ́ nílọ́kì sí ní pé kí òbí wọn rí owó jẹ́ wọn ẹnu ọ̀la ìtìtù àtàmà rí owó ni tó owó oṣù rẹ̀ ó ẹni owó oṣù rẹ̀ kọ́ ah, ẹgbẹ́ onílọ́kì lórí àwọn kankan lọ tó ṣe pé tí ọba padà tún kalẹ̀ wọ́n pẹ̀ à ah, ṣé tí ọ̀rọ̀ dáná ẹ̀sùn kọ́ ẹ̀ ń sọ pẹ̀lú àwọn èyí bíi kí ó ní àwọn àfárá kìló kan áá lọ gbàdúrà àwọn ọmọ púpọ̀ jù báyìí kí ló dé àwọn ọmọ wọn áá kọ́ tọ́ ọmọ wọn níta wọ́n wá tó wọ́n ti ní ìyá ńlá ìjà owó níbi wọ́n máa ń gba ẹrù àwọn èèyàn lọ́la ẹrù lọ́la ṣe ọlọ́wọ́ agbàdúrà bá rùn sọ̀tọ́ akọ́dà àlá àti tó kéré tó wọ́n ń ṣòwò yẹn wá ìtọ́jú àwọn ọ̀gá pọ́nà jàǹbá ni ìyẹn fi ń owó à kì í ṣe lọ́kì o. tó bẹ́ẹ̀ náà ni àwọn aburú lóríṣiríṣi èlú ìgbà ti pé ọlọ́wọ́ kan àwọn obìnrin sí ọ̀dọ̀ rẹ̀ ni. ìgbà ìdókòrò ni wọ́n máa darí àwọn ọkùnrin sí ọ̀dọ̀ rẹ̀ ni kò tí ó láwọn ní ọ̀rọ̀ wọn ní àpàlẹ́ ah, ó lé ní ọkùnrin lọ́bìnrin nù ah, àgbákò mi ó lé ní àgbákò àbí ó lé ní obìnrin ó lé ní àdánwò níjọba ó lé ní àdánwò tòun tó àpàlẹ́ ẹgbẹ́ obìnrin orílẹ̀ èdè èdè ìrìnà tó ní àbó ti kókó ẹnu lẹ́nu obìnrin ẹ̀rọ tó gbogbo ohun tí ò bá ti dáa tí wọ́n ń súnmọ́ ìyàn kí tó kí tó ní o lórí ikú ẹ̀dá ọ̀wọ́ àyàlẹ́ òun tó kò ní rọrùn kì í sábà rọrùn láti bọ́lẹ̀ alẹ́ sọ́rọ̀ bá jẹ́ ìgbé jìnà sí ẹ̀rí وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب ọ̀tọ́rọ̀ ta ló orúkọ nìkan rí ọ̀rọ̀kùnrin kan rí fún abá ọmọ ìdààmú rẹ̀ orúkọ nìkan rí fún òkè ńlá ìkìlẹ̀ Ah, ọlọ́wọ́ bá gbé ẹni yẹn jìnnà lọ ó gbé jìnnà sí ẹ̀ṣẹ̀ òrùlé ẹni pẹ̀lú tó a fi bíbi owó tó máa ní wọn jí kan wọn wọ ohun jí wọn wọ wọn ti ọ̀nà ọlọ́run tó ẹni tó ń gbé ní jìnnà sí ẹ̀ṣẹ̀ kí ó tẹ̀yẹ fúnra bí wọn à ń ṣe gírígà à ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ọlọ́run ló pẹ̀lú níbi ọpọ́túnìtì rẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú bí ó ti lọ bí ti ń tẹ̀ máa ní kí ni mi ò ráyè gbogbo tó bá jẹ ló ń fẹ́ sọ́jọ́ òun lè dúró ẹ̀ á òun lọ jẹ́ òṣèlú ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ bí báyìí. tó ó tó wá kó bẹ́ẹ̀ lásán àwọn èèyàn WhatsApp group WhatsApp group ó create group gígbà ni wọ́n lọ sí ilẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ tẹ bẹ́ẹ̀ni kò nílé láyé bọ́ta lórí WhatsApp group lírí ọ̀rọ̀ ẹ̀sìn lópa ẹ̀sìn ẹ̀ńtọ́ sọ̀rọ̀ lóde wọ́n sọ̀rọ̀ jáde sẹ́ńtẹ́ mi sọ̀rọ̀ jáde ní ìsinmi àbí tí wọ́n lẹ́sọ̀ ọ̀tẹ́ sọ jáde ọ̀kan wá ní gúùpù tó wà lè ha àwọn ọmọdé aláì ọ̀rọ̀ tí ọ̀tọ̀tà tẹ́ sàrúbí yẹn sọ ah subhanallah subhanallah ìdájọ́ ìdájọ́ èmi ò kì ní gbọ́ láyé ọdún mẹ́wàá ló lè lọ́gbọ́ kí wọ́n yẹ kó wà bá mi ní kí ha ọ̀tọ̀tà sọ ní subhanallah ní ọ̀rọ̀ ìdájọ́ kó wọ́n á gbọ́ nígbà wà lẹ́ olórí burúkú ọmọ yẹn oníbídí àgán ní wọ́n ṣe ẹ̀kọ́ aláì ọmọ ẹ̀sùn wọn orújú ti kú sí ọmọ rẹ̀ jù ẹ̀wọ̀n ìwọ́n bẹ́ẹ̀ tó pé lórí gúrúùpù bẹ́ẹ̀ wíwá olùsọ àṣàlámù àlékún wa ṣètò lẹ́yìn àtẹ́tò ṣé a ní kí o tiẹ̀ lè sọ ní ti mu ṣáwùlẹ̀ ọ̀dà tó wẹ̀ tẹ̀lé náà tó kí ni gbogbo ìtẹ̀ bá ti yẹ ẹ̀dá ẹ̀ rí rí ẹnì kan tí ń bẹ́ńdì òdòdó láyé kó ráyè ó burú lè ẹ̀yà kò gúrùpù ńlá nípa tó ń tẹ́lẹ̀ bèrè sínú kó sí ẹ̀yìn ìdààmú báyìí ẹ̀yìn àtẹ́wò rẹ́lù yìí ẹ̀sì kí èsì ráyé hàbí yìí sẹ̀lẹ̀ fi yá à wàláyé abẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ tó ẹ̀tọ́ ló bá gbé jẹ́ tó burú lórí ti yẹn kẹ́mi ọ̀rọ̀ máa tó fẹ́ fọ́lọ́ kí á rọrùn bàá ẹ̀sẹ̀ ní bẹ́ẹ̀ كما بعثت بين المشرق والمغرب قلت فهم يرون حتواتي من طرق الدين جنافي وجيك سمع سورتي مكلا ونبي الطوبة في الزبرة رمضة رمضة إنما الطوبة دجاج في الزبرة يعني يتقبل الله صورة ممن عمل السوء ọmọ alẹ́ tuntun báyẹn ẹ̀mí ọlọ́run àìlà wà ọlọ́run wọn máa gbà á lílẹ̀ rí ilẹ̀ yá ẹ̀rẹ̀ lónà súnà fún gbogbo tó bá ṣe àìdá bí jẹ́ ẹ̀hẹ́rẹ́sì àwọn oṣù pẹ̀lú àìmà ọ̀nà ipe tó ń ṣe yọ̀ dáa fún ọmọ bí kò sọ̀rọ̀ lẹ́yìn kọjá ọmọ bí kò wọn wọn kọjá ọ̀nà kó o máa ṣe gbogbo kí yẹn kọ̀ náà tó olúwa ní ẹni tó bá ń ṣe irú yẹn tó bá wọn padà wá túbà pé á bí má olúwa ní èmi ọlọ́wọ́ bá wọn àgbà túbà rẹ̀. tó ọgbà tí wọn kàn ń ṣàlàyé jàhálà ẹ̀ ọ̀kan náà sọ́dọ̀ orúkọ ẹ̀ padà sọ pé sọ́lá ní ìyá àlẹ́ ló lọ sórí àdéjà hálẹ̀ gbogbo ẹni jẹ báyìí tọ́wọ́ ń ṣàbùrú kí n ṣe tọ́rọ̀ ọwọ́ ọ̀fẹ́ wà wúwa jẹ́ àhílò àìmọ̀kẹ́rẹ́ bọ́lá àbúmọ̀ ó ti rọ̀ pé olùyọ̀gá olùyọ̀gá kí wọ́n mú olùkọ́ ọ̀dá olùyọ̀gá kí wọ́n jẹ́ àhílò àìmọ̀kẹ́rẹ́ kí n ti tọ́wọ́ yẹn ọ̀mà iná ni ayé àyè nìkan kó sínú ẹni tó ń bẹ̀ náà kí n ti wọ́n ṣe ọlọ́wọ́ sí àjọ aláìmọ̀kẹ́rẹ́ náà. تنكر ما na لا غير مكانك ثم يتوبون عمقا به àwọn ọmọ wọn lè wá tó bá ní nígbà tí ọ̀pẹ́ ti bọ́ sínú kínní ah. rẹ̀. àyùbọ́dọ̀ ló kẹsí rẹ̀ ẹ̀ mọ́mọ́ ẹ̀dọ̀ fáyé bàtà ń ṣàlàyé àwọn kan tó máa ń yẹ̀rọ wà lọ́wọ́ pọ̀ tí wọ́n yẹ kó nínú àwọn na ṣùgbọ́n nítorí dáná tó ní ọ̀nà ojú ìfọ̀nà ọ̀gá sílẹ̀ ìdájà bí ọ̀dà níbi kò sí bẹ̀rẹ̀ wọ́n máa ń bá lọ́nà ìgbéré wọ́n lè wọ́n tó yóò tún pàṣẹ sí à ṣe ọ̀nà tí ń fi irun gbà yí ìjàmbá yìí ṣùgbọ́n ìyẹn máa ń tó ń báyìí lọ ṣubú àmọ́ débi ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ bídà tó pé bídà ṣubú àyẹn ló ti débẹ̀ tó bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ ṣàhàwà ṣàhàwà òṣìkòkòrò òṣìkòkòrò àjò òṣìkòkòrò owó òṣìkòkòrò kẹrẹ àjò ìgbọ̀bẹ̀rẹ̀ ìgbọ̀kòrò àjò ọkùnrin tó kọ́ fa gbogbo ẹ̀ náà. tí ó yẹ láti wọ́n fọ́ọ̀rù sí ìwà jàhálà ní ìpín ní ìwà jáhálà náà ní ìwọ̀n yẹn tó náà ní àìlọ́dún kẹsí rẹ̀ ní rahmatullah wọ́n ní pé wọ́lá ó ń fi àyà yìí ṣàlàyé fún wa ìpè ògbẹ́ni tí kúlù mẹ́rin àìsàn mọ́ ọ̀la kọ́tọ̀ àná àwọn àrùn gẹ̀ẹ́lì fàwọ́ jáhìlì tó lò jáhìlì lọ́tọ̀ bẹ́ẹ̀. tí gbogbo ẹgbẹ́ bá ń rí ọ̀sọ̀wọ̀ oúnjẹ ọba tó dáa. lọ́tọ̀ àyìn ó ń ṣe mistake ni ọ̀rọ̀ àmúdá ni àbúrò màmá ẹni pé tòun kí níyìn ọ̀gá fún ìṣòro lè ṣe. kọ́lẹ̀ nílò tó ní ọ̀rọ̀ máa fi ṣubá rẹ̀ tó débi ìrọ̀ ìrọ̀ kan tó ń tó padà wá bẹ́ẹ̀. àmúdá nù ń tó padà wá bẹ́ẹ̀. ó lè jẹ́ ṣubá ó lè jẹ́ ṣàwá. تو مجالد بن ضمورة جاجل حتى ينزع عن الزم بس ما جاوبت يبي أبلور من جهالة يطلق لاره أي ما طلع الله جاوب يطلق لاره إن فوالله ثم يتوبون عن قريب لو أنت من قريب هو توبة láìpẹ́ tó àwọn ìtúbá láìpẹ́ yẹn níbi ọ̀ṣọ́rọ́ fún ìtúbá láìpẹ́ àwọn afá ṣàlàyé rẹ̀ níbi tó tẹ̀sí ọ̀rọ̀ wọn ṣàlàyé pé àìpẹ́ yẹn ó máa túmọ̀ sí pé wọ́n ti kí àsìkò ikú tó dé báyà torí pásítọ̀ ikú tó dé báyà tó pé ìtumọ̀ àìpẹ́ nìyẹn kó tó di pé èèyàn wà ní èèyàn tọ́ka sí ṣé lákùnbà olè rámẹ̀ nínú tí ó fi jẹ́ lọ́kàn sílẹ̀ rẹ̀ tó. tó àìpẹ́ wò mí pé ọya sílẹ̀ ní tẹ́tẹ́tẹ́tẹ́ tó ó tó lè tún náà bẹ́ẹ̀ náà ọya sílẹ̀ ní tẹ́tẹ́tẹ́ yìí náà. sọ̀rọ̀ tó bá ní àìpẹ́ yẹn òun ṣe lọ ọdún yìí òun ṣe lọ oṣù mẹ́ta òun ṣe lọ oṣù mẹ́rin gbúlọ́ mọ̀tẹ́ni ọlọ́run bá ní tó bá wá túbá ní àìpẹ́ yẹn mẹ́ta lẹ́sọ̀ ọ̀rọ̀ sọ́dọ̀ mo sọ pé lọ àdéhùn àgbọ̀gbọ́ yìí ìlú ìmọ̀ràn mẹ́rin kẹsì ní àlẹ́bí ní ìnà wọn á yẹ kẹbẹ̀lú sọ́wọ́lẹ́ta sọ́wọ́lẹ́ta tí o bá ti di tó ti bẹ̀rẹ̀ sí ní pọ̀ kàkà fún tí o ti bẹ̀rẹ̀ sí ní pọ̀ kàkà fún lójú òtí náà àlọ́gbà tó ti náà ti náà tó ti di pé ọ̀dẹ́ fẹ́ bọ́ ọ̀dẹ́ fẹ́ bọ́ ìlú ẹni yẹn ọlọ́wọ́ ní gba ìtúbà rẹ̀ máa wò olúwa ní gba ìtúbà túbà nígbà tí kò pẹ́ yẹ ọlọ́ni fọ àdìgá. يتوب الله عليهم لو أن يرى ما أكبر سبحانه ìṣòro òfin fẹ́rẹ́ ọ̀rọ̀ àmọ́ ìgbà tí ó pẹ́ òun náà ní pé pé ọ̀kẹ́ mi wá gbọ́ mẹ́rin lọ́wọ́ ta ló wá sọ ìgbà tí ẹni yọ ọlọ́pàá tí wọ́n ti tẹ́lẹ̀ ọ̀pọ̀. àwọn tí bàtà ń sọ yìí ìtọ́wá lè jù kó má jẹ́ pé ọ̀rọ̀ ẹlẹ́bọ dé ọ̀rọ̀ ní kúkúrú dé torí àwọn ẹ̀ṣẹ̀ tó fi pé yóò mọ̀ bá ṣe rẹ̀ jẹ́ lọ tó bá ti ń bẹ̀rẹ̀ báyìí yóò sì máa ba àwọn ẹ̀ṣẹ̀ yóò mọ̀ destroy gbogbo iṣẹ́ mẹ́yàn lọ́wọ́ tí irú yẹn yóò ní kí wọ́n continue rẹ̀ irú yẹn jáwọ́ lónìí náà wọ́n mọ̀ ìfọ̀ jáwọ́ lónìí ìsìn báyìí bó ti ń gbọ́ àìkò ìdọ̀lù jáwọ́ tuntun tó so mọ́lẹ̀ rẹ̀ àsokọ́lé àsorọ̀ àsomọ́jì gbogbo àyẹ̀kú gbogbo àwọn ẹgbẹ́rẹ́ tẹ̀ tètè pinnu pé kí n tó tètè rẹ̀ máa ètò ìyọnu mọ́tò rẹ̀ ètò ìyọnu sọ́ọ̀bù rẹ̀ ètò òfin para ọ̀ṣẹ́ dúdú gbogbo ẹ̀ oríṣiríṣi bá gbogbo ẹ̀ fi é látò ní torí pé kí ni o nínú o ní àwẹ̀ o ní tàkà o ní kùránù tó ń ké ládà rẹ̀ o ní ládà kankan torí ìyọnu ọ̀sán kò jáwọ́ jáwọ́ lónìí lónìí lónìí yìí náà ni àmọ́ ìyẹn ṣiṣẹ́ kan bóyá ló ṣe bíbẹ̀ kan bíbẹ̀ yẹn ní nǹkan ẹ̀ṣẹ̀ nínú tòótọ́ sí ìyẹn náà kú mi tìtù kìíní ó já ó fún bẹ́ẹ̀ àbí mo ti já ó fún bẹ́ẹ̀ ó ti dùn náà já ó fún bẹ́ẹ̀ yọ́ já ó fún bẹ́ẹ̀ rébà ọ̀rọ̀ ẹ̀yìn kíta ẹ̀gàn gbogbo àwọn kan yẹn àdádálẹ̀ dídá já ó fún bẹ́ẹ̀ tó o tó di ọ̀nà ìgbà tí ẹ̀mí ọ̀ bọ́ rẹ̀ tó lè ká ọlọ́run ló bá tó bá yàrá kò sí ní kò túbá túbá ní ẹlòmí ìtura tí wọ́n ti ṣe aburú wọ́n á di pé ní ó ti mu tí mu tí mu tí wọ́n sọ pé tọ̀ ẹ̀dọ̀ rẹ ti bàjẹ́ pé ẹ̀dọ̀ ti bàjẹ́ wọ́n náà ti rí i pé gbogbo erí ti ń wú lórí ń fẹ́lẹ́ náà erí ti ń fúyẹ́ ẹ̀dọ̀ ti ń wú témútémú so ẹ̀kẹ́ ti ń ṣe rọ́tọ́rọ́tọ́ gbogbo ọlọ́run mo ti wá ọlọ́run ta ó sọ wọn pé ẹ̀dọ́ ti bàjẹ́ kí ni ìrìn ti tó ti lálàṣe náà ló gba tó báyìí náà tó kí ó ká tó wa kí alákìyèsí nǹkan tí à ń ṣe ìjọ nǹkan tí ọ̀tọ̀ àkókò tó lọ́wọ́ wa fẹ́ lákùnrin ká jìnà sí bí ká jìnà sí nǹkan ṣáà ṣe àánú rẹ̀ fún wa. ومن الله عليما hakim ìyẹn ọlọ́wọ́ bá onímọ̀ ẹni ní hakim ọba tí mo jẹ́ ọba ni mo mọ ìdí tí mo mọ bí ń ṣe gbogbo nǹkan tí bá ṣe wọ́n tó ṣẹlú tó túra mo ṣe bá túra rẹ̀ mo mọ ìdí tí mo fi gbà ṣòro ìyẹn ọlọ́wọ́ bá dúró ìfẹ́ kó jọ pé ìlú ló yà kí ìyàwó tó wà ní bá bẹ̀rẹ̀ ọlọ́run ìṣọwọ́ ọba jàmbá ọba ìwọlá ló tó pọ̀ jù lọ́wọ́ fún àwọn ẹ̀dá rẹ̀ tó ó wá nípa nípa ó tí ọ̀dà olóògùn ló bí ọ̀dà olóògùn ṣe má lu àmì ní ìgbà tí wà yẹn àpò àpò ṣe dáadáa fún ọlẹ́yìn ìgbà kódà ọlọ́run tó ń lò ó lẹ́yìn pẹ̀lú bá dé òun lọ́rùn sẹ́yìn àti ìhìn ṣùgbọ́n láwùjọ àwọn láì sọ fún pé wọ́n ti ṣàìdá ọlọ́run ni wọ́n mú tó sọ ìdáadáa fún ọ̀dà mo sọ ìdáadáa fún ọ̀ tó tó bá wọn àti ìṣe torí tí báyìí tí ọlọ́run bá ọba tó nífẹ̀ẹ́ wọn púpọ̀ ṣẹlẹ̀ ọlọ́run bá ọba tí kò fẹ́ kí á rí ìbínú òun púpọ̀ ìlú tí ọ̀nà ọlọ́run tó ń wá ká fi là ká fi sóríire ká fi wà jẹ́ náà wọn kò wá kùsù wà lọ́wọ́ kùsù wà lọ́wọ́ ìkọlọ̀ kọ́ ṣáà ṣe àánú rẹ̀ fún wa. هذا رسول الله وعلى محمد وعلى اله وصحبه وسلم Fọ́dọ̀lẹ̀ ìsàlámù aláìkùn lọ́kùn lọ. Tí a bá jẹ́ ìròyìn tọ́wọ̀ta, wọ́n ti wá sí ẹ̀rọ kan tó kú lọ́ta. Tòun náà tó wá ń fún ìròyìn lẹ́nu. Lọ tó kú mẹ́rin ilé ẹ̀rọ kan ló ti tẹ́lẹ̀ fún ẹni tí ó jẹ́ ìrìn oṣù tí wọ́n ti ẹ̀rọ kan tí kò bá ní àbílẹ̀ ìgbọ́n sálámà ẹ̀wá nígbà tó ti pẹ́ mẹ́rin máa tó sọ ní pé ẹni yẹn òun bá wọn bá ti kíra ká ìṣáájú àmọ́ nígbà tí ìlọ́mù ń kí ẹlẹ́kẹ̀ẹ́ nìkan ti ẹgbẹ́ mẹ́ta ìlọ́mù bá tó dìde òun bá kí ẹlẹ́kàárún tí olúwo ṣe sí yẹn ẹ̀rọ káwọn jàmá tó wọ́n tẹ̀lé ẹ̀ka pàkíyèsí rẹ̀ pé sùn hàn lọ́wọ́ bọ̀dọ̀ àti ojú ọlọ́wọ́ ìwọ́n bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ́n lọ wá sí máa àwọn èèyàn tán wọ́n wá ní ẹni tó ń kí ibi ẹ̀pẹ́ mẹ́rin yẹn ti ẹ̀pẹ́ mẹ́ta ní ìwọ̀n mẹ́rin eh, ọ̀pọ̀bá kan iṣẹ́ mẹ́rin ni ọ̀nà ìdí ọ̀rọ̀ rẹ̀ tí òun àtúnú àtúnṣe kan tó gbé márùn-ún tó ní kí wọ́n náà ló ṣe ń tẹ́ kò ṣe ń tẹ́ kì àmọ́ tó wá ń ṣe sùjú yẹn òun náà bá wọn ṣe sùjú ìtàn ọ̀nà ń ṣe yóò bá wọn tàn lẹ́yìn bàtà rẹ̀ yẹn bá mọ̀ pé wọ́n wá ní kí wọ́n mọ̀ pé ẹnà tí ilé pọ̀ kò tó wá ní kó ṣe ìtàn kò wọ́n lọ ṣe ìtàn papọ̀ náà ni wọ́n lọ rà Thank you.